Yoruba social slang, fàájì, jollification, Oshara. brand new, miliki, enjoyment, ó ga is highly impressive, ó lè is so sophisticated, Padimi. my pal. No bá no comment required iṣẹ́ ti it's no longer business as usual kò nothing much Otilowaju. You look so good. Ọmọ tó yáyì, a reliable fellow. Kí ló ń ṣẹlẹ̀ gangan? What's actually going on?